àwọn ọ̀rọ̀ mi lórí yóò náà wallahu a'lam náà jẹ́ ká bá wa ń bèèrè ayọ̀ jazakumullahu khair àwọn tó máa ń wáṣọ fúnfún àwọn yóò sun a ní ìdú lẹ́tọ̀ kí ìwọ̀n fún ọlọ́wọ́ àkọ́kọ́ náà ìṣẹ̀lẹ̀ kan láìpẹ́ yìí ìbéèrè yìí ló jẹ ìyà síbẹ̀ ìyọ́ ọ̀sùn kan lọ rí bọ̀ ọ̀sùn nínú ìlọrin ìyọ́ ọ̀sùn ó lọ rí bọ̀ ọ̀sùn nínú kíni nínú ìlọrin bí ó dùn kan bẹ́ẹ̀ àwọn afá ìlọrin wá bínú wọ́n sì faraya igbe mi rí bínú wọn mo ní alhamdulillah afá wa làbí sheikh labibu lágbàjì la àwọn wá kọ́ àwọn ọmọ kí ó lọ́bẹ̀ wọ́n mú wọn lọ sí ibi ojú odò gangan ẹ wá o Ìlọrin yìí ìlú Ìlọrin ìlú Kùránì ìlú Kùránì ìlú Ìlọrin o ẹni ìlú Ìlọrin ìlú gèrè alimi ni alálùkùránì sì làwọn ní ìlú Ìlọrin ẹni ìbá fẹ́ sọ̀ọ̀sùn kọkọrí síwó kọkọrí sọ́sọ́gbó àlọ́ba wá sí lára fún mamura ṣé wùlà bí wùlàkàjì ẹ lọ́rọ̀ kọ́kọ́ ní síwó ṣògbó ọ̀rọ̀ kan wá jáde látara bẹ̀ ni ọkùnrin kan náà bá bọ́ta kí ní sáwọn afá lọ ní bá gbogbo wọn kí ni ìwọ́dọ̀ wa ni pẹ máa ń tẹ́ ẹ̀pẹ̀ pẹ máa ń tẹ́ gínígan pẹ máa ń tẹ́gbá pẹ máa ń inú mi wá tún dùn náà wọ́n àfà lọ ní tó wá jáde padà àwọn àfà àwọn tí wọ́n mọ́ wá tẹyẹ ìpẹ̀tọ́ àwọn olórí àwọn wọn wá ọlẹ́nìkan nílùú ọ̀yọ́ ọlẹ́nìkan ní dákọ wọn dákí ni o wọ́n tálẹ́yà àmọ́ yíò kè jáde dìsí tí ẹ̀ dákó tí ẹ̀ wá ṣe gínú ó wọ́n àmọ́ kìnnìkan ní ó fẹ́ fáwọn àfáà mọ́ ní advice kan ẹ má dìnà ìpé kò sáwọn ilé ìbú àfáà tán ṣe ẹ má dìnà ìrẹ̀ ẹ má dìnà ìpé kò sáwọn ilé ìbú àfáà tán ṣe kíní ìwọ́n tó bá ṣe ní kọ́ sọpọ̀ sí ẹ má dìnà ì at the same time ẹ má jẹ́ àtún fọ́ọ̀lù fún yìí náà yóò ló sàtókàn kílẹ̀mù ẹ̀ pé kí wọ́n mi náà tó wá jáde gẹ́gẹ́ rí gbẹ̀yìn àfáà ipá ṣìrí jù túwáì mọ́tò sáré gbọ́rọ̀ lẹ́nu kèfèrí sáàmọ̀dí àpèjúwe kan ti ṣẹlẹ̀ síwárí ilẹ̀ Yorùbá yìí náà ní kò pẹ́kò pẹ́yìn tí ọkùnrin kan náà jáde báwọn òun ti ẹ̀wà ńlẹ̀ agbára ọmọdé agbára àwọn abìjà ń gbà wọn ibẹ̀ ló ti jáde tóun náà dákọ̀ àwọn àfáà kan bí wọ́n máa wá sí òṣà ńlẹ̀ àwọn níṣẹ́yìn àwọn ìkálukú sún ẹ̀yìn ìgbàgbọ́ gbọ́dọ̀rọ̀ dariwo tán pé àfikọ́ kó ẹ̀ ní jáde pé wọ́n wá sí bẹ́ẹ̀ lóòótọ́ ìgbà tọ́rọ̀ dọ̀rọ̀ wọn gbé lọ kọ́ọ̀tù ó padà wá bọ̀ ta bẹ̀bẹ̀ pé òun parọ́ ni òun ìdí nìyẹn ẹ dákun ayé mùsùlùmí ìjà tẹ́lá ká ìkalẹ̀ kílẹ̀mù ẹgbẹ́ àwọn gbogbo òṣẹ́ tí ò mọ́ ti ń lọ mọ́ nìsìn àwọn náà mọ̀ pàwà mùsùlùmí ti ń bára wa fakàngbẹ̀ nìsìn lórí pé wáṣẹ́ aláàfẹ́ ẹbọ mọ́ nínú Islam àfẹ́ jára bí mọ́ káwọn èèyàn mọ́ fowókọ Islam ṣe ẹbọ ṣùgbọ́n káwọn àfà mọ́ bẹ́bọ́ ta kan mọ́ sọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo àmọ́ o àwọn kan bẹ́nu yín wọ́n ṣerú náà dáadáa yẹn kí lẹ́yìn máa deny sí àbí jọ́tẹ́ nìkan dé gbangbangba ló ti wà sí náà gbangba báyìí ló ti ṣe ń wà sí ikí lẹ sọ sí ẹ̀yìn àfáà lẹ Yorùbá àwọn olóòṣà wa lẹ́ ń sóòṣà ẹ wá ń bínú kí lẹ́ ń bínú yà sí ìgbà kan dé tó ní ìwọ tí kìnnìkan bá ṣẹlẹ̀ ó ní pa ọ̀fọ̀ lárúbáwá àyíbẹ̀kọ́ ni ó ní pa ọ̀fọ̀ lárúbáwá ó sì má pèjúwe ọ̀fọ̀ wá èmi tẹ̀sí bí àbí àyà kúrá ní ló fẹ́ kéró bí sígbè lọ́fọ̀ lárúbáwá ó sì ń dákọ̀ ọ̀fọ̀ lárúbá lóòótọ́ ìyìn yíṣù ìrírí yíṣù ìrírí yíṣù ìrírí yíṣù ẹ̀yìn ìmọ́ bó ti pè ọlọ́run sí ní jẹ mọ́ ìwọ́ sì wíyùn tán ó ní bọ́ọ̀bá tó wá mọ́fọ́ lárúbáwá mọ́fọ́ ti yóò bá tiwantiwa ti tiwantiwa lólọ́ yìí pàṣẹ fọ́ yóò bá ó sì sọ yùn náà a máa pé ẹ̀yìn yá òun òṣòrògbà ẹ̀yìn yá òun kiri kan ẹ̀yìn yá ó tún pè yá ṣé yóò bẹ̀rẹ̀ nínú Islam kí lẹ́rí ṣe sí èyàn wá lẹ́yìn tí wọ́n wá lẹ́yìn wá ń tẹ́fà ẹ̀wà ń jọ pé wọ́n sì mọ̀ dákọ̀ àfáà náà a ti mọ̀ káwọn kan ṣe bẹ́ẹ̀ bọ́ bá ti pé àwọn àgbàlagbà dákọ̀ wọn ẹ̀ẹ́kàn bí yíò challenge ẹ̀ lásán ni but ṣé wọ́n bá yẹ fi ń challenge ó pé mọ́ dàárín wa rú nítorí fi ṣe fún òun ni pé gbẹ́nu ẹ̀ sọ́hùn mọ́ dàárín wa rú karamba níbi tí ẹ̀kan ti wíwú ẹ̀ ní ìgbà ní o mẹ́rin wa kí padà dùn ó bẹ̀bẹ̀ gbẹ̀gbẹ̀ yìí ni pé rọ́lùn pa so à níjẹ́ kí irú wọn penetrate àti dání wa but at the same time àwọn kàndán bẹ́nu rẹ̀ sí wa dẹ́n ṣe bí kíní ṣé wọn kò sí ni irú eléyìí nísìnyí gbangba ló ti wí ẹni kò bá wí dẹ̀ ní. ọ̀fọ̀ sam náà polówó gbangba ọ̀fọ̀ ẹjọ́ kún gbà tó fẹ́ polówó ọ̀fọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ah kùránì ò ṣiṣẹ́ mọ́ ni tí kùránì kò ságbára ń bẹ̀ mọ́ ni ìyíùnú o ìyíùnú o ẹdìmú ẹ wá lọ wo àìmọye àwọn tó wá pọ̀ àfáà kan jáde nígbà kan báyìí oníláwà nínú oníjí ó bá ń sí ṣe ẹ̀rántí ẹ̀ oríjì ó máa sì sọ́nu bí àṣà àwọn ará sí ìyọ̀sọ́ oríjì ó máa sì sọ́nu àwọn ará bẹ̀rẹ̀ ọlọ́run mọ́ sí sọ́nu tó gbé wà ìjọ tó gbé jí ó máa ń sì dé ó fi òyìnbó ó sì fi dákí ní irúmáwọn èèyàn lójú ṣe pé gbà tó wá jáde jọ́nà pé wá kí ní jẹ́ jí ó máa sì tọ́ sọ táwọn èèyàn ó lè lórí pé kí lọ́n sọ pé jí ó máa sì kí ni jí ó máa sì rẹ̀ àwọn abàgbé jáde pé tán pè jí ó máa sì àwọn agọgun sẹ̀ṣẹ̀ àwọn agbé méjì tí ó máa sì wá ifá kí ni jọmọ́ ifá pọ́nbélé fún wa gbọ́ kò wá pè ní famọ́ kí wá ló ń pè geomancy pé yóò bá fi yóò bá pé geomancy káwọn tí ó túmọ̀ sí tí ò ní bá tí ò máa ní túmọ̀ sí ọ̀pẹ̀lẹ̀ àti ifá ẹ̀yin jẹ́ dójú wà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọnù kí rẹ́lẹ́bọ̀ mọ́ á bọ́ta sọ pé òun lérí sáwọn àfá pé àwọn máa mọ̀ nínú ifá àti kùránì èwo ló lágbára jù inna lillahi wa inna ilaihi raji'un á àdójútì nílẹ̀ yàn àfá yìí àdójútì ní àmọ́ ẹdójútì láyé ẹdójútì Islam ọ̀rọ̀ tí ẹnu àwọn kèfèrí jọ́hun ò gbà wallahi àwọn kèfèrí tó bá nẹ́bì lò gbà tí wọ́n bá ń gbọ́ àlùkùránì wọ́n máa ń sọ ní pé ẹ má gbọ́ kíní wo ọmọ wọn ara wọn ẹ má gbọ́ o ẹjọ́ tábùlì wà nídìí lọ́dẹ bá nẹ́bùwà Muhammad sallallahu àwọn kèfèrí náà ránṣẹ́ ọ̀tọ̀ sí níṣẹ́ tó fi rán pínlọ bá ànábì sọ ìgbà ọdọ́dọ̀ ànábì tó sọ gbogbo àtọ́tọ́ tó dáwọ́lẹ̀ ànábì ni wa àwọn akọni fàdákítà ya Abal Walid sọ ti parí tí ẹnu ti parí fásmà àmì ní wọ́n náà tẹ́wọ́jẹ́ mi náà sọ tèmi náà ó ní wọn náà wí tiẹ̀ ànábì ó sọ̀rọ̀ rẹ̀ ànábì kan ṣàwọn tó lẹ́jọ́ tọ́ha

ẹ wá jẹ́ káwọn wọnàwọnà kan máa sọ pé ẹ àwọn fẹ́ mọ inú alukurani àti fa ta ló jura wọn kóró gbáwó lẹ́nu ẹ̀ àmọ́ àlè ẹranjú mọ́ òun ẹ̀yìn ni ẹ̀yà dójú ti nínú irú ìwọ tí wọ́n sọ pé gbà náà ẹ ti kíníkan bá ṣẹlẹ̀ kán pọ̀ fọ lárúbáwá kán bá pọ̀ fọ lárúbá kán pọ̀ fọ alukurani ọmọ ayà kankan bọ̀ níbi tó pé kán mọ̀ àbí kò sáyà tó lè jíṣẹ́ ni gbẹ̀yìn karabani tẹ̀kàn kóra yín jọ tẹ̀kàn tẹ̀kàn represent ara yín represent Islam níṣẹ́ wá wò nílẹ̀ Yorùbá níṣẹ́ àwọn èyí náà tí wá ń lé nílé ka lórí social media àdíwọ́ wá lọ pé yẹ́ àwọn la ilaha illallah nílẹ̀ Yorùbá yìí náà kódà àwọn bàbá tó lọ lánàá nílẹ̀ Yorùbá yìí àwọn bàbá tí wọ́n ṣe kíni tí wọ́n lọ lánàá nílẹ̀ Yorùbá yìí tó ń tí wọ́n jẹ́ sí pé wọ́n láwọn nǹkan míì ọlọ́mọ́sàbá foríjì kó bá mójúkúwò fún wọn ẹ̀rí pé tí wọ́n bá mọ lérí kí lọ́mọ́ fi lérí alukurani ni ló pa ó ìbẹ̀rù alukurani yẹn wọ́n dẹ̀ gbéṣẹ́ mi àwọn èèyàn in fact táṣe jù gan padà tó fi ń wọ̀ ọ́ tí ó akéré jù báyìí lọ tá a bá ń kí alukurani tá a ń ka síra lọ́wọ́ àwọn ọmọ mi wa máa ń so bí kìrání là ń ké ní wọn bèèrè pé èè àfáà àwọn ọmọ tí ìdàgbà débì kan mà láwọn ibìkan bẹnu kùránì bí yóò bá pógójú ọdún èyí ọmọ gbọ́dọ̀ síwó kò sí sí ìkankan tó jẹ́ bẹ̀nu alùkùránì kò sí mítà lè síwó nú alùkùránì tọ́ lè kà àgbọ́yédé ni àgbọ́yé understanding pọ̀ orí láwọn báwa báwọn yàwá tú sínú ọ̀nà nù bọ́bí tó ti kó bẹ̀rù kùránì sẹ́bi wọn dénú ẹ wò dì sí tí ẹ wọ inú mọ́tàbà mi lásán níjọ́ tí àwọn ẹlòmíì bá wọ ọbẹ̀ wọ́n bá wọ ẹ̀rí ẹ́ẹ́ káì ẹnìkan ti wọ ọbẹ̀ rí wọ́n á rí <laughs> ẹ̀rí bẹ̀ pa mí jọ́nà ẹbí o ti à ń mọ̀ ìjẹ́ mi ronú lọ́bẹ̀ ẹkọ̀dé àwọn ìyákọ̀ọ̀gbọ̀ àná ọ́fíìsì ẹ̀ bá rí náà lè yóò mú yẹ̀wọ̀ bá mọ̀ ọ̀rẹ́ bá jọ pé ìdókòwò ẹ̀ mo sáré kó ń wòkè ń wọlé àbí tráfíkà àwọn òtí bá ní ibi ọlọ́run jòkó sí rèé àà ibi kọ́ ọlọ́run jòkó sí <laughs> ibi kọ́ lódò gbólówà òkè <laughs> lókè sọ́mọ̀ lówà orí àdé aláṣẹ ọ̀rọ̀ wá wá but ìbẹ̀rù alukur'ani yẹn wọ́n ti gbéṣẹ́ mi wọn kàrámà rẹ̀ wọ́n ti gbéṣẹ́ mi wọn ẹ̀rí pé a sì ń padà ń ṣàlàyé gan nílé tá ǹjọ́ ọ̀rọ̀ àfóúnjẹ ọmọ wá di ẹrú jẹ́jẹ́ ẹ wo nísìnyí ọlọ́sùn wa ń dé lọrin a máa wọn pẹ̀lú táwọn a kí wọn àmọ́ ká má ṣe bí ìgbà táwọn dì náà pé kò sáwọn invest lẹ́yìn lọ́lọ́ ni pé wò ó bẹ́ẹ̀ ti sọ fún pé wá a challenge ẹ dákọ̀ ẹni o bẹ́ẹ̀ ti challenge rẹ o ayé ti challenge rẹ tó àbẹ́kẹ́rẹ́ ní ẹ kò sẹ́ni ẹ̀rọ ti ṣe bẹ́ẹ̀ lọ níbi a a ẹja máa bó báwọn náà máa nínà nínà lọ́mọ sáàsà náà nìkan kan wa ní kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ àwọn tó bá jọ lọ́sùn ẹ̀rí ìbéèrè pé dárúkọ yóò sùn lásán mọ́ ọ́nà tí mọ́sálà ọ̀nà ṣe ìsì ìbúgbú èmì ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó bá jọ lọ́sùn bá wọn ọlọ́sùn wá dé wá ní àmọ́ mú wá kò sí tó pàwà tí wọ́n pọ̀ lakum dinukum ẹ̀sìn tí wọ́n ní ṣe òun ẹ̀sìn tí ẹ̀ ló ní kó gbégbá bára ayú ẹ̀kọ́ ni so àwọn tán bá jọ jọrú ara wọn àwọn nìkan jọ mọ́ lọ sí Islam tí bá ní sádàkà tó fẹ́ sí máa bọ̀ mọ́sálásí pé sàárà wúwọ́ sí mọ́ bọ̀ wá bó mi ìmọ̀ mọ́sálásí tó fẹ́ lọ nàìjíríà tí ò ní ìdísáráká ọ̀pọ̀ bùkátà mọ́sálásí ọlọ́ọ̀ni máa wá gbọ́ o níṣẹ́ àwa fẹ́ ra jẹnẹrétọ̀ láti ibi oṣù kan àbí oṣù méjì kan láti wà lẹ́nu ẹ̀ jẹnẹrétọ̀ ti dàwálà mú ó dàwálà àná ayé ẹ̀kọ́ èló làwọn wá just four hundred thousand naira àti ẹ̀rí èló wọn náà yẹn kọ́ni tí wàá bùn wá ní forty thousand kan ní wíkì ìyá kan bùn wá forty thousand naira ó ti di bí two hundred and ten thousand naira ó kú bí one ninety ìyí tó fi lọ rèé máa kó fúru ya báwọn àwọn mọ́sálásí báwọn ni wọ́n máa lọ ọ̀rí tó ní jẹrẹ́tọ̀ ọ̀rí díẹ̀ ló epo kódà ọ̀rí tó pé gbèsè mẹ́lẹ̀ ẹ̀ bọ́ gbèsè ṣe kí ni mo mọ́sálásí kan lẹ́kọ̀ọ́ nù bàdígà wa mẹ́wọ̀n níṣẹ́ gbèsè owó náà padà kọ́ lẹ́tà sí nípa níbi ẹ wá jáná yín ẹ káwáyà lọ àmọ̀ tán jẹrẹ́tọ̀ mọ́sálásí tí ò ju o ká ní ìdá kan ìdá mẹ́jọ mọ́sálásí wa yìí yóò kílẹ̀ sọ́rí píláì láti píláì dé wọ́lù yìí ilé ó tù jùlọ àbí wà báyìí ilé ìgán tù jùlọ dámẹ́kan ìdákan dámẹ́jọba ká ní ìdákan dámẹ́wà ẹbí aláti nẹnu bí síbẹ̀ òun mọ́sálásí òun owó náà tí mọ́sálásí jẹ́ ní sí 300,000 naira èsì owó náà 300,000 àwọn kìrì mọ́ ń dún ẹmọ báyọ̀ ó sì níjàmọ́ àdíjì mọ̀ kẹ́yàn yán kírun kírun lásùbá bí káwọn mọ̀ wọ́n 25 to 30 kọ́ àbí ìgbọ̀n ní tó bá wọn mọ́sálásí wọn yóò tó bẹ̀rẹ̀ a sì jẹ́ gbèsè ní ìṣẹ́ra kọ́lẹ́tà sí nípa ẹwà kánà ẹ̀wọ̀n kówáyà lọ tẹ́lẹ́gẹ́fẹ́ kówáyà lọ àlò náà mọ́ bóò lẹ́tì máa tán láàmà tán so ìtọ́ fi máa lọ rí wá yá tí ẹ̀sìn tí ẹni ó mọ́ tọrọ bára káàkiri làkúndínú Allahu ta'ala a'lam بارك الله فيك fún الله. تبا sọ pé ẹ̀dàkùn ibi ń parí tàbá rí ẹni tí ìwá ṣe mùsùlùmí olóòṣà wá lébi ń pàwọ̀ ń bọ̀ wà ó wá lébi ń pàwọ̀ ó lébi ṣe kí ni ebi ń pàwọ̀ gbogbo ọmọ ènìyàn tébi bá ń pa lásìkí ni láàrín lọ àmọ́sí ẹ̀rẹ́ mi tó bá yẹ pé àwọn tó máa ń kò sí kankan nu wọn tí máa sọ̀rọ̀ ebi ń pa wọn kí ni yóò sọ fún yín ẹ ṣe wàdúrà ní mọ̀sí ó sì mọ̀ lúwa gbogbo ó sì mọ̀ sí àdúrà ó sì mọ̀ lúwa gbogbo ó sì mọ̀ sí àdúrà ó sì mọ̀ lú àwòsò ká mọ̀ mú ìtí ò ní wọlé ṣẹlẹ̀ sí wọn ká mọ̀ mú wa bọ̀ká ní sí kò wá gbogbo rẹ̀ kò sí gbogbo ẹ̀ a kàn mọ̀ pé olóṣàlẹ̀ ní ìlàdúgbò ó wá nídìí ìrànlọ́wọ́ wa á ràn lọ́wọ́ mọ̀nà kan gẹ́gẹ́ bíi pé èèyàn ní nírànlọ́wọ́ tayé ibi tá àti gbọ́dọ̀ bára wa ṣe pọ̀ ju bí ẹ̀sìn lọ làkóńdínù kó kódùkálùkù mọ̀ sí ti ẹni báwọn náà wá mọ́sálásí wa ẹ̀yí sì ṣe gọmọ́ dájú káwọn náà bá yí dá sí àwọn mùsùlùmí náà ló lójú kòkòrò ìmọ́tọ̀ wá kí kò rí sí wọ́pá àwọn àfáà náà wọn tó ti sọ pé àfijẹba tó pé ọ̀fọ́ tí wọn náà làdúrà tó lè gbà wo kò sí agbára àwọn náà àjọ mọ̀ bóyá fá ló ní agbára ni àbí Al-Qur'an ọlọ́wọ́ fi sí àgbègbè الله أعلم